àfi ká gba kádàrá ká má bàa gbà kodoro gbadé àti wípé. àti wípé kí ni bá mi. ẹlọ́dẹ̀ ò rẹ́ran mú ẹ́ ó jẹ́ kẹ́ran lọ kí ni kí ni gbogbo ó gbóyè ti dàrú ìwà amúkú mẹ́kọ̀ yìí èmi àti òtújọ dẹ̀gbẹ́ mẹ́láyè. báyọ̀ ẹ má kí mi yàrá ó ní kí tẹ má kí mi tẹ fi má dá ogun wàhálà lẹ́ẹ̀rẹ́nu mo wá rogorogorogorogo mo darúgbó ọ̀sán gan ẹ wá sọ pé ọmọ kìnnì kan ọmọ kìnnì kan ọmọ kìnnì kan ọmọ kìnnì ni bá mi èmi náà fẹ́ dé èèyàn mo fẹ́ lówó lẹ́nu kúrò bẹ́ẹ̀ tí bí bàbá mi ni tí bàbá ẹ ni ẹ gbọ́ sọ̀rọ̀ kí ló kí ló gbọ́. mo sọ pé. bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ mo sògùn owó. òótọ́ ni mo sògùn owó ni. ẹyin ni mo sògùn lọ sí. ẹ sọ fún ẹ̀gbọ́n mi wọ́n pa ayé ní mo sògùn owó ni. tóbi kì ṣe èméjì kì ṣe mẹ́ta eh? kì ṣe mẹ́rin eh? kí ni mo sọ àwọn ọmọ fẹ́ rí ń ṣẹlẹ̀ ṣé kò wá tó rò. gbogbo òòyà tí mo jẹ lórí ìgbàdé yóò bí o. àwọn táníkà àdúgbò òkùnsì àdúgbò ló máa ń tọrọ owó. ẹ kí wàá ń tiẹ ọwọ́ bàbá ẹ ló ti fẹ́ tọrọ owó yìí. èmi náà fi sí bí mo kọ́ ní báyìí lóde ọkùnrin sí bí ó di èyí àwa one hundred and fifty la apply fi sẹ́yìn wọ́n rí pé mo ní wọ́n fi ṣe ìfọ̀kọ́ ìjọba ìjọba ní sójú ìgbà mi sí. sọ́dí ẹ̀rí àmọ́ bẹ́ẹ̀ kẹ́ mọ́ sí ọ̀nà àbáyà yìí ìyá yìí orin náà pé kí ló dé tó fi bàbá rẹ̀ làbúlé tó wà wọ bàbá rẹ̀ bí bàbá mi ni tí bàbá yín ni. ó lọ sọ ni pé dáàdì ti kú o. èmi ni ìwọ ni ìwọ ta ni. olórí ẹbí èmi ni ìbí gbádé. ṣé gbádé kẹsí ni àbí gbádé bọ̀. ẹ jẹ́ kí wọ́n kú bàbá mi. mo fẹ́ wọlé. Ah, ah, ah. ẹ wọ́n dúró àwọn èèyàn. ẹ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ bára yín dá sùn ẹ̀gbọ́n mi.